أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله lórí àwọn eléyìí tó ń ṣe lórí wa yìí tó bá kú jásí wípé ibi táwọn kan wà tó jásí pé wọ́n ti ya pa àṣẹ ọlọ́run níbi wọ́n ti ń ṣe tọ́lọ́run ọ̀fẹ́ tó yẹ tó bá yẹ pé bí tí wọ́n wà làwa náà bá wà tó gbà wá náà lójú nìyẹn. gẹ́gẹ́ bó ti jásí pé àwọn kan káàdì gbogbo wa pátá ọlọ́run ti ju àná ìwà gbogbo wa ti kù sí àná ẹ̀ bìrá àbẹ̀tẹ̀kọ̀ yà á bàbà mí. pẹ̀lú ìyọ̀nda ọlọ́run ọdún wa tẹ̀síwájú láàárọ̀ tèmi lórí tíra tí a gbé yẹ̀wò tí a mọ̀ sí masáwù olè àmàlà àwọn àwọn abú wà á dárò á alàlè ọmọ àti ipa tó ní lórí àwùjọ àbíkápẹ́ lórí nation tá a wà yìí ni àti nation yìí kan ń bọ̀. agbani tí a wà ń bẹ̀ wọ́n níbi tá a ti ń sàlàyé fún. tó de àwọn ìwà wọ̀nyí mọ́lẹ̀ a sọ̀rọ̀ nípa òde alákọ̀ọ́kọ́ eléyìí tó jẹ́ títà lè pè ní ìlànà eléyìí téèyàn máa ń rìn èyí tí sọni di oníwà abú àbí èyí tó jẹ́ sí wípé ó lè sọni di oníwà dáadáa àwọn ìlànà bákan náà òbí ẹlẹ́ẹ̀kejì tá a fẹ́ bọ́ sí yìí òun náà ni àjọ bíbù ní àbàlẹ̀ àbí òun náà ni òde ti ìwà gangan. lábala eléyìí a ó máa bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tí olùkọ́ tíra náà tọ́lọ́ba wa sọ wọ́n lẹ́sùn bẹ̀rẹ̀ pé fàhádà ìyá àdọ̀là àmẹ́lì àlùmọ́wàbẹ̀kọ́ ìdọ́ ìrírí ìmọ̀nìhajì mùsùlùmá. àwọn onítàwí yìí ìpìlẹ̀ rẹ̀ èèyàn máa kó ọrọ̀ èèyàn sì máa jèrè níbi iṣẹ́ ẹni eléyìí tẹ́ bá fi ṣe déédéé tó jẹ́ pé lọ́kàkán iṣẹ́ ẹ̀nì téèyàn fi ń ṣe ó ṣe déédéé ìlànà tànẹ́bí sallallahu alaihi wasallam bil qabul pẹ̀lú pé àwọn ìlànà yìí òun lèèyàn máa tọ̀ tíṣẹ́ téèyàn ṣe ti fi jẹ́ iṣẹ́ ìtẹ́wọ́gbà níwájú ọlọ́run. ويبتعد عن دائرة مساوي الأخلاق. ó tọ̀ ó sì fi máa ta kété sí àwọn ojúkò àbáwọn nǹkan tó jẹ́ agbo agbo àwọn ìwà mú tó bá nílẹ̀ bàrà àbúdà ayẹ̀kùn náà bá ẹ̀dá ilé ní àtọ́ adóòlèlà kò sí tàbí ṣùgbọ́n a gbọ́dọ̀ rí nínú tí ó máa jẹ́ tí ó máa lára lọ síbi ìlànà tá a wí yìí kí nìkan náà òun náà ni àtọ́ àtòlìlà ìtẹ̀lé ti ọlọ́run ọba ọba tó lára rẹ̀ ga kíláàbì máa ń pé èèyàn tẹ̀lé ti ọlọ́run ọba ọ̀hún àbí kí ni ìlànà tànẹ́bí ọ̀hún tó lè jẹ́ kí iṣẹ́ èèyàn kọjá ìtẹ́wọ́gbà lọ́wọ́ ọlọ́run tó kẹ́sí pé nǹkan kan nǹkan àwọn ní ògbé ni lẹ́mìí láti lè ṣe tó ìrọ̀lú tẹ̀lé ọlọ́run òun náà ni ìpìlẹ̀ àsùn ní ìyẹtí là nítorí bá bẹ́ẹ̀ ṣe ọ̀hún yóò wà pẹ̀lú pé èèyàn ní àbí sọ́kàn tó lọ́ọ̀ pé tí mo fẹ́ ṣe yóò mo fẹ́ ṣe ìdùnnú tó bí ìpìlẹ̀ àsùn là gbogbo sẹ́ni ìyẹn bá bẹ́ẹ̀ ṣe ìyọ́n fún ṣe ní ìdùnnú tó a eleyi ni ó wà nínú ẹ̀mí yàn wàlẹ́sẹ̀ asibáàbí fàásídà kò ní jẹ́ àwọn ìdí kan torí ìdí kan tó jẹ́ ìdí tó jẹ́ ìdí ìdí eléyìí tó ha fi màsáwì ní àpàdà eléyìí tó lè mú ni wọnú àwọn ìwà abú. da àndẹ̀lẹ̀ mẹ́ra ọmọ ya. kọ̀díyà àmẹ́lò àmẹ́lò yóò máa ṣiṣẹ́ yóò máa hùwà mínà ìpàtọ́ ilé kòkòrò kí ìyàtọ̀ àwọn ìwà dáadáa ìwà òwò àkọ́lé wọ̀lákẹ́ni ṣùgbọ́n pàtó bá ń wo àwọn ìwà alákọ́lé yìí gbà míì kò wú náà lásán abẹ́ríkà láti sọ pé téèyàn bá ṣe náà tó tún jẹ́ dáadáa ìtẹ̀lé tọ́lọ́run ó tún ṣe é níbàámu tí ó fi jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run tọ́lọ̀ òfin ní dàlú ọ̀láyà kò ní jẹ́ tí mò ń ṣe é lè yí kọ́ bùláàlú mọ́tà yìí káàbà ní jẹ́ tí wọ́n máa pè ọ́ ní pé áà lágbájá tẹ̀lé olùgbìyànjú ni àwọn olùjagun ọlọ́run lẹ́wọ́ yẹn táwọn èèyàn bá lè máa yìn ín wà fúláàlú kó sọ̀rọ̀ káwọn èèyàn máa lè pé á ah, àwọn àbáàdì ẹ̀rí kó máa wá àwọn àwọn gàrọ́ ibú ọ̀rọ̀ àwọn àjòjì ọ̀rọ̀ táwọn èèyàn ti bẹ́ẹ̀ máa sọ pé àwọn sábẹ́ lè sọ pé àwọn ọ̀gbọ́rú ẹ̀ yìí òní ọmọ wa wá bí ó ti sọ àfa alágbájá lọ sọ bẹ́ẹ̀ káyọ̀ máa lè gbá ah, àfa ni. wà fúláàni mùsùn káyọ̀ máa sì lè máa tó lóye ẹlòmíì náà ìfẹ́ àwọn náwó náwó sẹ́sìn nù tẹ́lẹ̀mí náà wọ́n ti ẹ̀ náwó lélẹ́yìí gẹ́gẹ́ هذا العمل iṣẹ́ wọn bàjẹ́ wọn lọ́wọ́ abẹ́ni ìjagun sójú ọ̀nà ọlọ́run ló ń jagun yọ bàjẹ́ ìkọ́ni lẹ́kọ̀ọ́ ẹ̀sìn lọ́lọ́run kọ́ ẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn bàjẹ́ ti láàmì ẹ̀tọ́ lọ́run bẹ́ẹ̀ yọ bàjẹ́ ìnáwó táwọn èèyàn náà ń bá wọn náwó nígbà tó ti sáni ẹ̀tọ́ lọ́run bẹ́ẹ̀ yọ bàjẹ́ bẹ́ẹ̀ sì ni wọn ọ̀gá mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ̀ ń pé fi jẹ́ ìtẹ́wọ́gbà níwájú ọlọ́run. wàyí tábàlù ní masáwìl àkàlà kọ́dà àpàlà màkà síwájú. pẹ̀lú kí ló fà á iṣẹ́ yẹn ti papọ̀ mọ́ àṣehàn táàmù sí káàdì mi sí àárín mi sí mi mo bá ti papọ̀ àdébí ni àríyá kẹ́ẹ́dì mi dẹ́ ẹ̀rí yẹn ṣé kọ́lá asgard àlejò káàkiri wọn ṣírkù làásítàrù lọ́wọ́ títí ìjẹ́ ṣírkù làásítàrù ni ntọ́ba ti wọ̀ nínú sẹ́yìn iṣẹ́ tí yẹn ṣe yọ bàjẹ́ abẹ́rẹ́ ìyẹn ló fà á níbi àdéhìí kan tánàbí sallallahu alaihi wasallam ti sàlàyé fún wa àdéhìí náà gùn díẹ̀ á sì máa bá a lọ wẹ́rẹ́wẹ́rẹ́ kọ́lọ́ fún wa ní àṣeyọrí lórí ẹ̀ lórí àwọn kan mẹ́tẹ̀ẹ̀ta yẹn ọ̀rọ̀ tá ànábì sallallahu alaihi wasallam tó sọ lórí ẹ̀ òun lọ́fẹ́ sàlàyé fún wa. ànábì ní awwalun nas yuqda yawmal qiyamah alayhi. ànábì ní àkọ́kọ́ èèyàn tí wọ́n dájú ẹjọ́ pé dàlùkìyàmà àkọ́kọ́ èèyàn tí wọ́n dájú ẹjọ́ pé dàlùkìyàmà ta ló tọ̀ wọ́n. ànábì ní rajulun istushhida. quatro su'al ọlọ́run wa béèrè béèrè lọ́wọ́ ẹ̀ ẹni ọlọ́run bá béèrè béèrè lọ́wọ́ ẹ̀ ẹni má tó tíṣà kò bíbà ẹni a bá fọ́ sàn rẹ̀ láwọn ọdún ọ̀nà báyìí lọ́wọ́ wọn bí àwọn ọdún ọ̀nà lọ́wọ́ béèrè kò sì ṣẹlẹ̀ à wọ́n tọ̀ wọ́n bí àwọn ọdún ọ̀nà wọ́n tọ̀ bá sọ pé mọ̀mọ́ kó o ṣe báyìí mọ̀mọ́ kó o ṣe báyìí tọ̀ ó sì fọ́ fọ́tọ̀ ọ̀rọ̀ Get out kíní mo fẹ́ ṣe kíní àìláyè ìgbésẹ̀ ìjà tó ọjà yẹn lè á nù kọ́ọ̀lù ṣebí tó ọ̀rẹ́ ẹ̀sìpẹ́sì bẹ́ẹ̀ ká lè máa máa pè ọ́ níjẹ̀ yìí ẹni tẹ́ rí àpinni jagunjagun ni kò sẹ́ni tí ó ń fèsì ẹ̀ tí ò ní borí ẹ̀ níbi ogun ṣebí torí tó fi jagun yẹn ṣebí torí tó fi jagun gbà náà nìyẹn pápọ̀ ni kí ṣebí wọ́n ti pè ọ́ bẹ́ẹ̀ láyé ṣebí àwọn ẹ̀ máa bẹ́ẹ̀ wù ẹni sèbá yẹn máa fi ààrẹ ní pé lágbájá ha ẹ má fi sí ẹ o lágbájá a jagunjagun ni èèyàn ni sèbá yẹn ti sọ bẹ́ẹ̀ láyé tó ń bá ń mìíràn bí di fasoliba alawadi nìyí bẹ́ẹ̀ lọ́wọ́ nìkan ọ̀yá ẹ fà pẹ̀lú ojú ẹ̀ wọ́ pẹ̀lú ojú ẹ̀ wọ́n á ta náà wọ́n wá ju púpọ̀ fún wọn ẹ wò ẹ wò ká ẹ wà lẹ́bi sọ́nà wà á lọ sí ìlànà ìsàlẹ̀ fún wa nínú tó lágbára náà nìyẹn kí yóò fẹ́ mí ẹ̀ lẹ́yìn tó bá fẹ́ lórí ọlọ́run ọlọ́run á ní àbí àlẹ́bi ni ọlọ́run wà á bá wọn kẹ́ pé èyí tí wọ́n torí ẹ̀ fún òde bèbí lórí ọlọ́run ó kú lórí kálí pìọ́ ní gagun gagun kálí pìọ́ lágbẹ́yìn. kódà ìyàtọ̀ tuntun wà bẹ́ẹ̀ nínú àwọn ọkùnrin kókó aláwọ̀ tó bẹ́ẹ̀ ta níbi àtọ̀tẹ̀ ni wípé tí wọn àwọn àtọ́kọ́ láti ṣe tóbi tọ̀lọ́ ilé torí ẹ̀sìn ti wọn náà kọ̀lọ́mẹ́sìn àwọn àjẹ́ńdà àtàlẹ́ báwọn tí wọ́n dá alẹ̀ náà ni wọ́n máa táwọn torí ẹ̀ ṣe é níbi tí wọ́n ti ṣẹ̀ṣì rárá ṣùgbọ́n tó wá ní wọ́n lè náà ẹni tí ọba lọ náà aṣọ òtún sí ìrìnlẹ̀ nísìn ṣùgbọ́n láti bàbá tó ń wà ní lànàbí sọ àwọn tí wọ́n lọ ń gbà yẹn tẹ̀bá níyàn wọn táwọn ìjọba àlè wọn kò wọ́n ní jagunjagun àlè wọn yìí wọ́n ní. àlẹ́bí kan mú ọ̀rọ̀ yẹn wá ní kẹsẹ̀ pé yẹn nìkan òkú tí wọn náà bá ti ṣe bisanbisan níbi ẹ̀sìn tí wọn náà gbìyànjú níbi ẹ̀sìn màtá ní ẹ̀sìn lórí ẹ̀ ìrètí kẹ́nìkó kí ṣe lillahi wa rasul mo ń ṣe ní ti torí ọlọ́run àti pé mo lè bá ìlànà àdáyé sọ̀rọ̀ lọ́wọ́ àwọn síta mo lè bá àwọn ọmọ ṣe. alábìrin kò tún sí ẹni àkọ́kọ́ nìyẹn bí tọ́rọ̀ tí ó ga sí nìyẹn gbogbo àwọn ọmọ ilé déwù anabi tó ní wàá rọ́jò bẹ́ẹ̀ lọkùnrin yìí náà ta'allama al-ilma kọ́dà wà á lámà ó lọ kọ́ ìmọ̀ ẹ̀sìn ó kọ́ lóòótọ́ kò tún wà kò tún wọ́n lórí pọ́pọ̀ wọ́n àlùlámà tó bá wọn yàn dá wà sílẹ̀ wà sí tagbagba wà sí mọ̀sáàsì ìdúgbà jimá jòkó káwọn máa ń kéwú ó tún pè ní public gbogbo mi ni wọ́n lọ. Àlẹ́ ni irú ọkùnrin bẹ́ẹ̀ kọ́dà wọ́n kọ́ra alukur'an kúrò máa ka alukur'an abẹ́rẹ́ ta ọlọ́wà ni àwọn ti yà mí ẹ̀mí fún náà wà ó ń fún náà lọ́dọ̀ náà fa àrọ́pà o wọlé kéwú dáadáa lára ọ̀gbìn pẹ̀lú ìdérí tẹ́ ẹ bá wọlé kéwú ìyẹn tẹ́ bá jọ wọn kíláàsì yẹn tẹ́ ẹ jọ bẹ̀rẹ̀ kíláàsì kan gbàdá ìlú parí kíláàsì yẹn nínú kí ẹ tẹ̀ wá pọ̀ dáadáa bẹ́ẹ̀ ní kíláàsì alákọ̀ọ́kọ́ bíi ten percent nínú ilé mọ́wàá bùkátà kó tún gbé wọn lọ bí ten percent wá mẹ́yàn o dédé bí twenty percent mi tún lè wọlé sí kíláàsì yẹn náà o ìgbà tẹ́lẹ̀ bá tún bá a dé kíláàsì tó tún tẹ̀lé bẹ́ẹ̀ bí twenty percent tó tún wá mọ́ tẹ́lẹ̀ rẹ̀ lè wò ó ẹ padà bá yẹ kó gbà tẹ́lẹ̀ bá parí ẹ̀yìn péré ti wáyé bí ṣe máa rí nìyẹn ẹ̀ tọ̀pọ̀lọpọ̀ lè dé ẹ̀ tó tẹ̀lé sọ́dọ̀ ìṣẹ̀lẹ̀. bí ṣe máa rí nù. ilé tí wọ́n fi ní láti táwọn wọn ti jáde bẹ̀ kò tí ì sí sẹ́ẹ̀tì kan tó ti wá twenty ni wọn pé tí wọ́n parí o sẹ́ẹ̀tì kan sẹ́ẹ̀tì kan tó wọ twenty ni àti ìdílé wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n ti fẹ́ wọn jáde lọ́wọ́ alẹ́ ní ti fi gbogbo ọdún márùn-ún àti bẹ̀rẹ̀ tá a bá sì wo kíláàsì míì níbẹ̀rẹ̀ ni wọn wọ́n lé ní táàtì. kọ́dà wọn lé yọ wọn parí àwọn akérèdè lẹ́nu tó kù mẹ́. ìwọ tó wá kú bẹ́ẹ̀ tí wọ́n wá rí mọ̀ tó rí tó o ti bọ̀ mọ́ ọ gbẹ́dẹ̀ rà lọ́hùn nígbà lọ́gàn yẹn tára ìfẹ́ bàjá ni ìdẹ̀rẹ̀ lọ́hùn ni ọ̀ wá lọ tó àníyàn lórí àá. kódà tó ti gẹ̀ẹ́rú ọ̀rọ̀ nínú àwọn ọ̀jọ̀gbọ́n ní sẹ́yìn pé ní. تعلمنا العلم لا لله فأبى العلم إلا أن يكون لله ìmọ̀ lóòótọ́ ọ̀pọ̀ táwọn ọba ẹgbẹ́ ọlọ́run là ń wọ́n náà ṣùgbọ́n ìmọ̀ gangan fúnra nígbà tí màá dé ọkọ̀ bá wọn ọ̀gbà táwọn olùsè kàmí àti káwọn òṣìṣẹ́ lọ. tẹ́lẹ̀ náà bá ní yẹnì bóyá àwọn àgbà lórí àwọn àsìkò kan bẹ ìyá àsìkò tá a ti ẹ̀wà igan náà ní ṣẹlẹ̀ ṣùgbọ́n àsìkò kọ́kọ́ àsìkò kan ti kọ́kọ́ wáyé kọ́dà àgbo olúwa ìlú nígbà táwọn àwọn náà bẹ̀rẹ̀ lè ké wú irú àsìkò yìí irú àsìkò bá ń sọ yẹn ó kéré náà àwọn àbá àtàwọn alẹ́ tọ́ka sí ìgbà náà tó wá lẹ àkáǹtì rẹ wípé dóná lè wọlé nínú àlọ́ òkè òkè wọ́n wọ́ọ̀lì nígbà fẹ́ wọlé kéwù àwọn àbá àwa máa ń bá náà pé à ètí wọ́n mú máa ń gbà fẹ́ wọlé kéwù. abẹ́rẹ́ fúlà yìí náà bẹ́ẹ̀ ni àwọn àgbà wà náà torí wípé kò sáà bá àtọ́ òde nígbà náà mọ́ wàá rí wọ́n máa fún gbèsè ayé fún gbèsè ayé olóró wọ́n máa rí wọ́n máa fún gbèsè ayé àti òní náà ni wọ́n lè máa gbé nǹkan táwọn lọ́wọ́ ńlá mi ò rí gbèsè wọ́n lè máa gbèsè o bẹ́ẹ̀ ni bí wọ́n làwọn bá dẹnu ẹ̀rọ àwọn àbọ̀ kọ́lé ńlá mi ẹ̀rọ àwọn kó o lè ti kọ́ ọ ìtọ́lọ́wọ́ àdáni mílíọ̀nù owó onílẹ̀ one thousand péré gan lọ tí bùkátà wọn ò bí yá bọ́ọ̀nà tí wọ́n ṣe é nìyí. kí la lè fún pé. bẹ́ẹ̀ ni tó yẹ ti pé ní ohun tí ó dé tó tó pọ̀lọpọ̀ ìlú ló bá ìlú náà bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ bá àbá alágbádá torí pé kíni orúkọ lówó àwọn ìbẹ̀rẹ̀ àdàbẹ̀ sẹ́yìn ìmọ̀ tó tẹ́ owó owó tó tó tó tó rù lárẹ̀ òbí náà bẹ́ẹ̀ lówó bí àbá alágbádá wọ́n bẹ̀rẹ̀ àdàbẹ̀ títí bẹ́ẹ̀ ní ẹlòmíín náà fẹ́ púpọ̀ kọ̀kọ́ rẹ̀ ọlọ́run lọ́mọ bí ó ti yàn án. bẹ́ẹ̀ ni wọ́n máa ra mọ́tò ní mọ́tò lónìí ra mọ́tò eléyìí náà tó tẹ́lẹ̀ mi náà wọ́n gbé ah èmi náà wá fẹ́ lọ lé kéwù bàbá àmẹ́ríkà bí a kí ló ń ṣe. قال ونو داون تعلمت العلم مقام قرا وعلمت وعلمته كده كما قال انتم قوي ها وقرات بك القران وقرات بك القران قال كذا غفرانيا ولكنك تعلمت العلم ọkọ́ náà lóòótọ́ ṣùgbọ́n ọkọ́ máa tiẹ̀ tó ọkọ́ líyùkọ́lù ààrẹ táwọn èèyàn bá lè máa pè ọ́ ní àbá kálíbà máa pè ọ́ ní ṣéwù kálíbà máa pè ọ́ ní ustaz kálíbà máa pè ọ́ ní ìmáàmù abẹ́rìndà ọ̀bẹ káwọn máa kókó rẹ̀ pè ọ́ máa kó olú ní àpọ́nlé kálíbà máa kó dókítọ̀ ẹni ẹni ẹni tó jẹ́ pòfẹ́sọ̀ àbẹ́ tó jẹ́ dókítọ̀ lẹ́nu lẹ́nu kan bá wá pè náà lọ pé ẹ̀ẹ́ bùrọ̀dá lágbájá ẹni tó ń gbìyànjú lẹ́nu no àmì dókítọ̀ ẹni kan bíbà tí wọ́n bí dókítọ̀ yẹn máa bíbà wọ́n bí dókítọ̀ yẹn máa bẹ́ẹ̀ ni ó ni ntọ́ ẹ kó ní nínú ẹ̀kọ́ ntọ́ ẹ kó ní nínú mà ó ní lóòótọ́ ṣùgbọ́n àní ẹ̀kọ́ ẹ kó ti ní ìsà ní ẹ̀rọ obìnrin ntọ́ ẹ kó ẹ kó fi ṣe òun kọ́ ló fi ṣe ọlọ́run wa sọ pé ta lámtàlẹ́ ẹ̀ lè kọ́ mà lóòótọ́ ní ìkọlù àlè báyọ̀ bá àdé máa wọ̀ ní onímọ̀. There is only one scholar that we have in our society Mr. Sososo Asoso àbí doctor or professor. Tẹ̀lé pé láwùjọ yẹn wọ́n nìkan náà wọ́n recognize as a scholar níbẹ̀. Tẹ́lẹ̀ mi lọ́lẹ̀ pé wọ́n ṣe à tábàtì wá wo wà lóko wà yìí. Àrà bá kọ́ yẹn ní. Ah! Ìdíbi náà kúrẹ́ gẹ́gẹ́ àbá bẹ́ẹ̀. Káyọ̀ lè máa mọ̀ pé alábàárà tó wà ká lóko lélẹ́yìn ìgbàlára jọ lọ́wọ́ kéékèèké táwọn èèyàn ń kíyèsí ló lè bá ṣe ọjọ́ wájú ọlọ́run láti ní bùkátà sí láti mọ gbọ́rọ̀ náà níṣẹ́ wa ò fi ní ṣe kíní níṣẹ́ wa ò fi ní sọ́nù ìjọba ìdàgbé àmọ̀ wọn lọ. Ànábì ni ọlọ́run wa sọ fún mi pé wà kọ́ra dàlí kùrán kódà kùrán tó kà gan léyìn kọ́ ló wà kọ́rí táyọ̀ máa lè máa sọ wípé kọ́rí ẹ̀ríkà tẹ ẹ fún kọlá yẹn lónìí àwọn àwọn àkọọlẹ tẹ bá ń lọ àwọn mùsàbà pàtàkì àríyá dáadáa ẹgbẹ tí wọn máa sọ pé ní wà kọọrí wọn tún máa pa àwọn ẹlòmíì ní múkiri abẹ́rẹ́ ìgbà káwọn gbogbo wọn wọn ní múkiri kọọrí abẹ́rẹ́ ìgbà àwọn tó jẹ́ múkiri ni wọ́n o kakéwu kakéwu ni wọ́n téèyàn bá ti gba oyè mu ó ní lẹ́kùn kan ti máa jẹ́ téèyàn bá ti bá adé mi kí wọ́n pè yàn ní kọ́ọ́rí yẹn kó tọ̀ ń nì í ọmọ kùránì kàdá yìí kan lábàdé fi kọ́ọ́rí ó tún mọ kùránì kàdá yìí kan gbogbo tó bá dé kò síwájú ẹni tó ti ka kùránì wọn wá ah! kọ́ọ́rí ka kùránì ka kùránì jẹ̀mọ́ lẹ́nu ẹlòmíì gbogbo ìwàyà ti ń bẹ lórí ẹ̀ ẹ̀yìn ètò ọkọ̀ọ́mọ̀ ìtọ́ka ló wá máa ká ìwáyà náà ní ìwáyà tá a sì ní o ìwáyà ti ń bẹ àwọn bá àwọn ìwáyà náà lọ́dọ̀ àwọn bàbá alẹ́ náà bàbá ẹjọ́ àwọn tó lọ́pọ̀ ló máa pé wọn ò máa tó láti táwọn àyùmọ̀ kéwọ́ ẹ̀ lórí ìdí o tẹ́lẹ̀ àwọn tó máa kọ̀ láti jọ òun yẹn omi omi ìmú ọlẹ́ ló ti wọn náà omi ìmú ọkùnrin àti ká dáadáa máa bàbá wọn yẹn ṣùgbọ́n ìwáyà tí bàbá yẹn kọ́ òun ìwọ ọ̀hún ibẹ̀ náà wọ́n lọ pé ìwáyà tó ní ìmọ̀ ká ìwáyà tá a máa ń pè ìwáyà tó ń wí ṣùgbọ́n káyọ̀ tó ń tó é rárá o lórí ìwáyà tó lọ ẹ̀dùnmí wàá mọ gbogbo àti ní àti ní tòun yẹ ìjọba ti dábàá kárí lọ ìwáyà tó lọ́ba ọ̀rẹ́ à ìwáyà sì lè tọ́ka ìwáyà tó wá sì lè tọ́ka ọ̀dún lè tọ́ka yẹn dúrí ni ṣúùsì ni tẹ̀lé gbogbo àwọn ẹ̀ àwọn kẹ́kẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ kọ́lá báwa lè tún ti kọ́ nígbà jẹ́ ìkankan ìlú ẹgbẹ́ díẹ̀ díẹ̀ náà ti wáyé náà ìran ìwáyà yẹn kí mo ní lé ìmẹ́ẹ̀ mo ní lórí mo ní wájú mo ní pọ̀ lójú mo sì ní ápù abẹ́lẹ̀ gbogbo àwọn tó wà pẹ̀lú wọn tẹ́lẹ̀ bá ń ta gẹ́gẹ́ ní kùránì ẹ̀ mọ̀ ọ́n àwọn ẹ̀rọ ẹ̀ díẹ̀ lórí bẹ́ẹ̀ ti wípé ìwọ́tọ̀ ọmọ mọ́sálásí kan tí màá mọ̀ kan ka kùránì tí wọ́n náà wá hàn kẹ̀kẹ́ kẹ̀kẹ́ ìwà àgbà sí lọ ha tó ń wá ka ìwà ayà mí lápẹjú òsì ẹni tá fúlá ti yára. Muhammad. òkú wọn pẹ̀lú mi ní mọ́tò ájì wọn pẹ̀lú mi ilé wọn kọ́ pẹ̀lú mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́lá àwọn pẹ̀lú mi ní scholarship university tó fi parí gbogbo university wà wọ̀ láyé. ṣùgbọ́n sani ẹ̀fẹ́ ẹ̀ka ẹ̀ka kùránì wà ní sani ẹ̀fẹ́ ẹ̀ka lọ́ọ́ ẹ̀ka kùránì wà ní. ó ní òde sísàdá kúrò lókè mi kùránì tó bẹ̀ mẹ́lòó ni àwọn ẹlẹ́ka lè kọ́. أن يتدبر كاروني كون آيات كوروني أو صحابة النبي صلى الله عليه وسلم wọ́n bá a bá gbé ayé àmẹ́wàá lọ́dọ̀ àlẹ́ mi kuri báwo gbà mí àbẹ hakurani hakurani tó kó kurani fẹ lórí ẹ lórí oríṣi ìwàyà òun yìí kan náà wájibi ti bẹ lọ́wọ́ ẹ òun yìí kan náà àwọn àwọn abúlé náà ti bẹ lọ́wọ́ ẹ tá a ìmọ̀tọ́ ọlọ́ọ̀kọ́ kí ló fi ṣe nígbà aláàmùtò lẹ́yìn ìmọ̀ ọkọ́ màlúùtọ̀ kọ́dà wà aláàmùtò tó kọ́ mi hàn wàkọ̀rá tó wàkọ̀rá tó fi kálí kúrán ọ̀pá kúránì nítorí rẹ ọlọ́run kọ́lá kàdàbùkà fún mi òkúrọ́ ní ọ̀sẹ̀ wàlá kẹ́kẹ́kàtà aláàmùtò lẹ́yìn ìmọ̀ ọkọ́ màtọ̀ ọkọ́ lóòótọ́ ní ikú ọ̀rọ̀ àlè láyé wà lè fi ọlá àbáà ní liyukọ́ọ̀lù wa kọ́ọ̀rì káyọ̀ bá lè máa bù ẹni kákéwú kákéwú kọ́ọ̀rì bákọ̀dì fi ṣe tí wọ́n ti bù ọ bẹ́ẹ̀ kọ́dà wọ́n tún pẹ̀lú yẹn ní kọ́ọ̀dì ẹ̀ wọ́n tún pẹ̀lú yẹn ní kọ́ọ̀dì kọ́ọ̀dì yẹn lọ sí lọ́mọ jọ́ọ̀jì àwọn ọ̀gbẹ́fẹ́ kàkùrán ó ti gba oyè jọ́ọ̀jì jọ́ọ̀jì nìyẹn kò sí májẹ́ kàkùrán ó lẹ́tọ̀ọ́ ó sọ pé òun kà wọ́n lè sọ pé òun kà ó ti jọ kọ́ọ̀dì nìyẹn níbi kùránì abẹ́rẹ́ ìgbà ṣebí wọ́n ti pè ọ́ bẹ́ẹ̀ pàkọ́tì wọ́n ti pè ọ́ bẹ́ẹ̀ tó ń bá gómìnà bíi bẹ́ẹ̀ lọ́wọ́ pàṣẹ ó tọ̀ wọ́n pàṣẹ ìbá aláwájú ni báyìí wọ́n ti kéde o wọ́n wọ́ ó tọ̀ pẹ̀lú ojú ẹ̀ hata olùkú yàtọ̀ náà títí wọ́n ti wọ́ ọ̀tún sínú náà náà wọ́n fi dá ẹ̀ dá ẹ̀ lọ́wọ́ bí wọ́n ti sọ wà mí nìyí wàrájọlẹ̀ anábì tó ní ọkùnrin míì wọ́n sa àlọ́ọ̀hún àlẹ́ yìí ọlọ́nkọ́ aláyè kẹ́ ọlọ́nkẹ́ pẹ̀lú oríṣiríṣi kẹtẹ́ yẹn máa fi gbáyé ní ẹni gbádùn owó bẹ ọlọ́nkọ́ ọlọ́kẹ́ ọlọ́nkọ́ ọlọ́kẹ́ ọlọ́nkọ́ kẹ́ gbogbo kẹtẹ́ yẹn máa gbádùn yẹn máa ná gbogbo ẹ̀ ló ní gbajúmọ̀ wà. al-mali kulli min asnaf al-mali kulli gbogbo ìran owó pátá gbogbo ẹ̀rọ náà fi kẹ́ ẹ̀rí táwọn tó lọ pa máàlì kì í ṣe pé owó ìta náà nìkan gbogbo téèyàn máa ní bùkátà téèyàn máa lò gbogbo ẹ̀ lónìí. fàáwù tí a bí wọ́n wà fún un náà lọ́dọ̀ ní amahu ìdẹ̀ra ètò ṣe fún tọ̀hún náà fa àrọ́bà òun náà ma ìdẹ̀ra yìí ó náà ti fún ayé pẹ̀lú ìdẹ̀ra mi kó ṣe fún ọ̀nì. kọ́ alábàmà amẹ́lí tàbí à ìdẹ̀ra tí wọ́n ṣe fún ọ yóò lò lò ó kí ló fi wọ́n ṣe. kọ́ọ̀lù nítorí náà sọ náà ni wípé máa tààrà fún mi ṣẹ̀bí ilé tòhíbù àná yóò fi kọ́ fíà ó ní máa tààrà fún mi ṣẹ̀bí mi ò fi ojú ọ̀nà tòhípò àyùn fi kọ̀bìyà tíri ọlọ́wọ́n bá fẹ́ ká náwó síbẹ̀ ilá àǹfààkù bí ala àbí kí n náwó síbẹ̀ tó bìrì ọlọ́run ní ìjẹ́ gbọ́ pé wọ́n fẹ́ kọ́ mọ́sáàsì kan àbí kí n náwó kí n náwó síbẹ̀ ní ìfẹ́ gbọ́ pé ọmọ àtàn òróró jẹun àbí kí n náà ní ìfẹ́ gbọ́ pẹ́ẹ́nì kan òróró olé san abẹ́nìkan òróró owó olé ìwé ọmọ ẹ̀ san abẹ́nìkan bẹ lórí àìsàn wọ́n ní ìdí owó ní ìjẹ́ gbọ́ àbí kí n náwó síbẹ̀ ẹnu wa nǹkan tá a mẹ́nu báyìí gbogbo nǹkan tá yẹn lè ta rẹ̀ ló ń bí ọlọ́run ọlọ́run ní kàdábìtà òkúrọ́ ni ọ́ kàwéèrè òkúrọ́ ni ọ́ láàkín nẹ́ka bá a dà ó ṣe bẹ́ẹ̀ lóòótọ́ léyìí kọ́ ló wà jàwùwà ṣébi tó ń fẹ́ náà nìkan lè máa pọ̀ ẹ́ àwọn bàbá àwọn bàbá náwó náwó nù o bàbá aláyé ẹ̀rí a ah, bàbá aláyé bàbá náwó náwó ṣebí tó ń fẹ́ kálí pè ọ́ náà ni wọ́n ti pè ọ́ bẹ́ẹ̀. àbẹ̀kọ́ o ti náwó wọ́n lè ti pè ọ́ lólówó wọ́n ti kí ọ wọ́n ti ráńkà dédè rẹ láyé ní ìkọlù wàjà wà pápọ̀ nìkì wọ́n ti ṣe bẹ́ẹ̀ tó mọ omira bí fasiliba alawajibihi báyìí náà ni wọ́n tẹ̀mí ni o bẹ́ẹ̀ náà lọ́wọ́ pàṣẹ wọ́n sì ṣe kí ni wọ́n wọ ohun tiẹ̀ náà sọ́mọ olùkí àfìnà ọlọ́run bá dẹ̀ ẹ̀yà ẹ̀rọ ti sinmi náà ọlọ́run tó ń bá sinmi náà mi àti wọn ṣàlàyé pé gbogbo àwọn ìdẹ̀ra yẹn wọ́n pa kúrò lójú ẹ̀ wọ́n pa ẹ̀kọ́ lójú ẹ̀ ìwà ẹni tà ń bá bọ̀ yìí ṣùgbọ́n mi tọ́rọ̀ lọ́sàá já sí náà nìkan ni ọ̀rọ̀ yọ̀rọ̀ ló já sí náà jama táwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a nínú ìfúnra pẹ̀lú yìí ẹ̀rẹ́ kò sí wọn náwó sí wọn nára sí wọn ò sí wàhálà wọn sí wàhálà ṣùgbọ́n tẹ́fẹ́ tá a mú jáde ń bẹ̀ wọn ni o àṣehàn kárí gbogbo dáadáa bí yẹn bá ń ṣe kí yìí tó àgbọn yẹn ìyá níyẹn yẹn ṣe lórí ẹ sáré bẹ káwọn jáde náà gbogbo àrẹ sáré bẹ káwọn náà. ká gbìyànjú ká pọ̀ níṣẹ́ olóore ṣùgbọ́n kájíká ní ẹ̀wọ́ ṣèkínní o kájíká ní ẹ̀wọ́ ta lórí ẹ̀. alẹ́ mi ní fara abúlé amínà lèmi tábà lèmi ní hajj lèmi sọ́bà mi ní ìkìláàsì níyà. àwọn àdìpọ̀ ìlànà nẹ́bì níbi kéèyàn ó ní àbọ̀ kàsìn nínú àníyàn yàn lẹ́kọ́ ní ìyá rẹ̀ sọ̀rọ̀ àti wọ́sẹ̀lá látara ọ̀rọ̀ táwọn ẹni kẹrọ ọ̀rọ̀ ọba rẹ̀ sọ pé ìnámẹ̀lẹ̀ àmì àdìbò nìyà ẹ lọ́mọ ìkó gbogbo sẹ́tẹ̀ dàmà sí láyé o pẹ̀lú àníyàn wà á ìnàmà àdìbò lè mọ̀rí ìmọ̀ náwà yóò sì mọ̀ wà fọ́mọ kọ̀ọ̀kan torí ànábì yẹn ló fi ṣe fa ìjọra tó fi lọ mọ ìwọ ọsùn ẹsán ìjìrà rẹ yọ ká tó tora torí ànábì. wàmẹ káyọ̀ ti ìjọra tó ní dúníyà ṣì wà àmì tó bá ṣe ìjìrà tiẹ̀ torí ayé tó fẹ́ kó ọ̀wọ́n tẹ̀ àbí mọ̀rọ̀ adìyẹ ń kíkù wà àbí torí obìnrin kan tó fẹ́ bẹ́rẹ̀ tó ṣe ìjìrà fa ìjọra tó fi lọ máa jàrà yìí ìjìrà rẹ yọ ìtumọ̀ rẹ̀ ni pé iṣẹ́ kọ̀ọ̀kan tó ń kálukú bá torí ẹ̀ ṣe ẹ̀san yẹn náà ni ó wà láàbù sí òun là ní sàkà ní kéde yẹn náà. ẹ̀rí pé àwọn ti sẹ́yìn lóòótọ́ fún ọlọ́run tó mọ jí bẹ́ẹ̀ ní èrò kálukú wa làwọn bá ti máa kó wa sákìyèsí pé jẹ́tì ni ìyá dada rẹ̀ kó mẹ́rin lójúmọ́ ni wọ́n máa rìn níwọ̀n àníyàn lórí iṣẹ́ kọ̀ọ̀kan tó bá ṣe kí ni rìníwò wọn máa ṣe bẹ́ẹ̀ rìníwò ẹ̀ náà ni wípé bí wọ́n tún máa dọ̀tún lórí wípé ìrẹ́ ọlọ́run bá fún òun bí ìṣe torí ìkẹ̀kẹ́ lórí rẹ̀ ní ìṣe o bí ìṣe torí ìkẹ̀kẹ́ bí kò lẹ́sìn torí kíni o torí ìrẹ́ ọlọ́run òun náà ní ìṣe ti ṣe yọ. látara bẹ́ẹ̀ iṣẹ́ yẹn jẹ́ ìtẹ́wọ́gbà níwájú ọlọ́run eléyìí ni ìparí ìpín alákọ̀ọ́kọ́ nínú tíra àmìsáwò àfàlà a ní dúró lórí ibi tá à ń lọ jì ìpín ẹlẹ́ẹ̀kejì lórí àwọn abala tá à ń bá bọ̀ wọ́n máa sọ̀rọ̀ fún wa nípa àwọn ìpín tí àwọn ìwà abú tó lè kú sí. lábẹ́ báàbù yìí yóò máa sọ̀rọ̀ nípa àwọn aburú tí máa wá níbi gbólóhùn tí máa jáde àwọn aburú tí máa wá látara ẹ pé etí lèèyàn máa fi ṣe aburú náà alùpàsọ̀ríyà etí àtọjú àwọn ọjọ́ máa ń ṣiṣẹ́ lórí ẹ̀ àwọn aburú tó yẹ pé ìṣe ni iṣẹ́ ẹ̀ṣe ni bákan náà àwọn aburú eléyìí tó yẹ pé alùpàlùbíyà nínú ọkàn ló wà. ọwọ́ ní alimasáwì olùkùnlùkìyà àwọn àwa abúwọ̀nyí tàtà àdàdà alimasáwì olùkùnlùkìyà wọ́n tàtà náà wà àwọn ìwà abúyí oníranran ni wọ́n bí asábì náwó ìhà pẹ̀lú bí ìran rẹ̀ bá ṣe rí wọ́n bí asábì masọ́dírì ha àti pẹ̀lú ibi tí àwọn ìwà abúyẹn ti wá wọ́n kò bá ti àtàwọn ìdíyà tí wọ́n máa jẹ ìdíyà jẹ fún un wàlìkẹ́ kírọ́tìyà àti bí àwọn ìwà náà bó bá ṣe pọ̀ tó fa iná o yẹsù ẹ̀bú ayọ̀lá mọ̀bí á sípùrùn wàrì látara eléyìí yóò wá ṣòro kọjá sí wípé a ó pa gbogbo ẹ̀ papọ̀ sí. Si, síbìrì kan náà kó ká pawó ẹ̀ papọ̀ sí abala ojú ewé kan náà kíkọ́ síbì kan náà kọ̀rẹ́ kan náà wàlúùdá àríkà lórí ìdí eléyìí fàyín náà omi náà ni mo dáhà sí ẹ̀ nínú pé tọ́ bá a mú tìyá àdàlùmọ̀kọ́ níbi abala bí tá a wà yìí wà máa yá dàrí kìtà àti pẹ̀lú tíra ilé tá a wà yìí á ń tó hádùn nàmá mí ní a òun náà ní ká mú àwọn àpèjúwe ká wọ́n pọ̀lì kíyà mi tààlíyà ní ìbámu sí àwọn òbí wọn bá ti fẹ́ tó tẹ̀lé ra wọn yìí wàbí asábì màsọ̀dírí á pọ̀lẹ́tì kíyà. Now, pẹ̀lú ibi tí àwọn ìwà náà ti ń wá òun ni wọ́n tó tẹ̀lé ra wọn bá kàlẹ́ kan yẹn pé alimasawo làbòbíyà àwọn ìwà abú eléyìí tó ṣe wípé a máa wá níbi gbólóhùn ọ̀rọ̀ tí wọ́n máa jáde bákan náà alimasawo sàmáyé tó alibasọ̀ríyà àwọn aburú eléyìí tí wọ́n máa wá láti bi etí àti láti bi ìrìnà bákan náà alimasawo àmàlíyà tó lè àwọn aburú eléyìí tí wọ́n máa wá níbi iṣẹ́ ìṣe bákan náà àlùmọ̀sáwíwú àlùkọ̀lùbíyà àwọn aburú eléyìí tó lè máa wá láti ibi kíni o láti ibi ọkàn. alákọ̀ọ́kọ́ àlùmọ̀sáwíwú lọ́gùbíyà àwọn aburú eléyìí tó jẹ́ ti èyí tí jẹ́ ti gbólóhùn eléyìí tó ń jáde. wàyí kò sọ̀rọ̀ bí i àlùmọ̀sáwíwú alẹ́ ti yẹ́ǹtì fún wàyàtọ̀ náà kọ́ bí i wọ́n ní eléyìí yóò máa wáyé látara aburú eléyìí tí ń jáde níbi ọ̀rọ̀ eléyìí tá a ń gbé jáde alẹ́bí kọ́ọ̀lá ánú sallallahu alaihi wasallam eléyìí tá a lẹ́bi sallallahu alaihi wasallam tó sọ nípa rẹ̀ pẹ̀lú innal abda ẹ̀ àdìdì yìí mo ká ló wọ alágbèjà fèrèsé o alẹ́bi ní innal abda dájúdájú ẹ̀mú la yatakallama bil kalima owó onísàlàyé ló máa sọ̀rọ̀ jáde lẹ́nu ọ̀rọ̀ máa jáde lẹ́nu ẹ̀ máa yàtà bá yí ànàfíyá tóun ò sì níwádìí ọ̀rọ̀ tí ń jáde náà. yẹ́sìlú bí ábí náà kẹ́ríkà ọ̀rọ̀ sọ yẹn náà ni sọ ọdẹ tí ó bìbì sínú náà. agbadun àbẹ́yìn náà alùmọ́sọ̀rọ̀ tó jẹ́ pé tó bá yọ sínú náà yẹn yóò lọ jìnnà jìnnà jìnnà sàlẹ̀sàlẹ̀ nínú náà yẹn ni tí ó bẹ́ẹ̀ jì ní déédéé kátó fi sí yọ òòrùn bó ṣe jìnnà sí abẹ́rẹ́ ẹ̀wọ̀n tó àlẹ́ fẹ́ ká mú jáde tó àlẹ́ fẹ́ mú jáde fún wa bí àlẹ́ fẹ́ ká mọ̀ yìí pé àtẹ̀mí àtiwọ́ ká máa sọ́ra bí yóò jáde lẹ́nu kí yóò jáde lẹ́nu wa. ẹ̀rì àwọn àwọn ní ẹni lóhùn wọ́n ti bọ́ lẹ́kọ́ ó ti fọ́ọ̀nù kò sí kó wá o tọ́bẹ̀ bọ́ọ̀lẹ̀ báyìí kò sí kó wá pàápàá jùlọ àwọn bá tó kíyèsí pé ibi títẹ tí wọ́n á burú jù òun lẹni tí wọ́n rò ríra rí ẹ̀ ríra yín láyé kíyèsí gbọ́dọ̀ jáde lẹ́nu rẹ̀ sí torí pé tí o fi máa fi gbé ọkì láéláé nìyẹn kó o pàdé tí o yàn máa fi gbé ọkì nìyẹn. látara bẹ́ẹ̀ kó kálukú kì í sára. mẹ́tẹ̀yìn àyàfi tó jẹ́ pé tó lè mú wọnú náà òun náà ní tí ahọ́n rẹ̀ bá kó léèrè òun náà ló mú ẹ ìtumọ̀ rẹ̀ ni wípé ahọ́n wa yìí nǹkan ńlá kan ní ojú sọ rẹ̀ pé aburú tó pọ̀ ń bẹ́ ní ọ̀rọ̀ máa jáde tí ní tẹ̀wé pé ọ̀rọ̀. ọ̀rọ̀ lè tú àdúgbò ọ̀rọ̀ ó lè túlù ọ̀rọ̀ ó lè ba ìpínlẹ̀ ìlú jẹ́ ó lè ba orílẹ̀-èdè jẹ́ torí di eléyìí kó kálukú wa ká máa tí ó bá jáde lẹ́nu wa yálà láàrin ibi tẹ́ ẹ ti ń ṣiṣẹ́ papọ̀ tí ẹ láàrin alájọgbé papọ̀ ládùúgbò ni láàrin ọkọ àtìyàwó ni láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ ni láàrin ẹbí ni ó bá lóko ká máa sọ ọjọ́ ọ̀nà jáde lẹ́nu wa torí inú ọ̀rọ̀ tó bá jáde ọ̀rọ̀ mi jáde tó bẹ bí jẹ́ lòdì náà rí o ọ̀rọ̀ tí lágbájá sọ náà àbí ìgbésẹ̀ tẹ́lómi gbé lábẹ́lẹ̀ ọ̀rọ̀ tó lọ sọ fún ẹnìkíní tó sọ fún ẹnìkejì tó yàtọ̀ síra wọn náà lọ́ba àrẹ ọkọ àtìyàwó jẹ́ ọ̀rọ̀ tẹ́lómi lọ lè sọ náà lọ́ba ìlú jẹ́ tẹ́bà ẹ̀ tó wá wá di omi ẹ̀ máa bá yẹ pé ọ̀rọ̀ tí wọ́n sọ ọ̀hún kò sí ní bí wọ́n ti sọ ọ̀ abẹ́rẹ́ kò tún ní bí wọ́n ti sọ ọ̀ jáde nú ọ̀rọ̀ tó jáde lẹ́nu wa kéèyàn wá sọ tí ọmọ jáde lẹ́nu ẹ̀ tọ́mọ jẹ́ abu torí pé pàpọ̀ ń lò sílẹ̀ ní ìlú. Tó náà lọ fẹ́ wọ́n fi ọ̀rọ̀ tó náà lọ fẹ́ wọ́n fi àwọn kalẹ̀ òun náà lè kẹ́lẹ́ òun náà wà bọ̀ ọ́ àbẹ̀ ọ̀rọ̀ dáa. Ẹ má fi àṣe àkókò tó náà lè kẹ́lẹ́ tọ́lá kó wọ́n fi ọ̀rọ̀ náà. donde esté ahora